ọ̀dọ́ mà yọjọgbó àtọmọdé tó ṣubú tọ́lọ̀ wájú àtàgbà tó kọsẹ̀ tọ́wọ́ ẹ̀yìn wò ẹ wá jẹ́ àjọ pìmọ̀pọ̀ ká tún ojú ọ̀nà náà ṣe ká má bàa jọ ṣubú mọ́ ọ̀rọ̀ lẹ́yẹ ń bọ̀ o ọ̀rọ̀ lẹ́yẹ ń bọ̀ o ẹyẹ òde. ẹyẹ òde dé bà lóòlé o ọ̀rọ̀ lẹ́yẹ ń gbọ́ o. Well, that's just a test recording of our preparation for that great story of Shaburi Deb. Refugees here and there, a lot of learning curve, hazards and things like that, but I assure you, this is going to be a great show. Just watch out.